بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله هذا وقفنا لوضع أقرأ الله وما ساجوا ونبي محمد صلى الله عليه وسلم كان مباء أن كما باء وصعبا لكم وتبدأ ذات الإلانة àti ọlọ́run bá lè fi ọlá àwọn òbíṣubí wa nọ́mbà wa síjú àná ẹ̀wọ̀n àwọn olùkọ́ wa nọ́mbà wa sanwó lẹ́sàn-án lórí gbogbo wa náà pátá ọlọ́run kò fi wá sí kọ̀ǹgà mi ọlọ́run àti ọ ọ̀rọ̀mọ̀dọ́ wà ló súnmọ́ báyìí ọlọ́run dákun kàwá sínú ẹrú tí ó gbà ọ́ kàwá sínú ẹrú tí ó gbà ọ́ tá a sì gbà pẹ̀lú àlàáfíà tá a gbà pẹ̀lú ìdùnnú tá pẹ̀lú ìfọkànbalẹ̀. wọn dákun wọn ní ọrùn fún wa ọlọ́run àtúwọ́n ń bì ọ́ oníwọ́bì àlàwọ̀ mi yẹn a máa ti sọ ọ́lẹ̀ náà ní ẹ̀rí sì dé àti ti tún sọ ọ́lẹ̀ náà pé ìrọ̀ ọlọ́run dákun wọ́n ti lọ́kàn ká gbà láyé ká gbà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó wà o bàtà àkókò béèrè lọ́dọ̀ èèyàn lọ́dọ̀ rẹ̀ ọlọ́run àbẹ̀wọ́ wọn náà lọ lágbára àti ṣe ọlọ́run sáà ti bẹ́ẹ̀ fún wa o wọ́n ti lọ́kàn yókù tá a gbà láyé o ká lè gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kó sì mọ̀ gbà níjọsìn fún wa fẹ̀rẹ̀ àwọn ti yà ara hàn rọ̀ ní. àtàwọn bàbá kò ní náà níjọ jimá o gbogbo àwọn ẹ̀kọ́ jimá tá a máa ra wa létí ẹ̀mẹ́jà gbà gẹ́gẹ́ láti wẹ̀ jimá káwọ ètò dájú inú aṣọ wa ká sì fìdí jimá káwọn náà ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ọlọ́run kó gbàdúrà gbogbo wa gbéra mọ́tì ìyá arahamara hìn gbogbo tí ń dún ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn tí ń jẹ́ bàánújẹ́ ọkàn àbẹ̀wẹ̀ rẹ̀ lọ́dàkùn báwa gbé kó kò sì sọ dídùnú fún wa gbéra mọ́tì ìyá arahamara hìn gbogbo tí wàá ń dùn máa wa lọ́dàkùn mọ́tì ìdí bàánújẹ́ fún wa o gbéra mọ́tì ìyá arahamara hìn. pẹ̀lú ìwọ̀nda ọlọ́run àwọn tẹ̀síwájú suratul Kahf eléyìí tá à suratul Kahf aṣọ fúnra wa ìbẹ̀rẹ̀ rẹ̀ yìí nínú tí ọjẹ́ kókó ló gbé árí jùlọ fẹ́ jẹ́ ká mọ ẹ̀kọ́ bá àti sàdúà sàdúà bí gbà ẹnu alóhùn sàdúà sàdúà àdúà àwọn òbí ẹ gbà àwọn ẹ̀kọ́ bá àti sàdúà ló ń tọ̀hún sàfẹ́kù sì jẹ́ ká dùn àrẹ̀ gbà. bó ṣe lè gbé sípa fún wa pé kò sàdúà tá a ṣe tí ó gbà ìyẹn ló fún àtàwọn àti mójútó àwọn ẹ̀kọ́ gbígbà àdúrà ìyẹn ló fà á ta fi wá wò ó sí nínú síra táwọn afáàbí ṣàlàyé àdáàbò dékèrè wà dùn án ẹ̀kọ́ bá a ti ṣàdúrà bá a ti ṣèrántí ọlọ́run táwọn afá mẹ́nu bà insha Allah ta'ala á kà mí mélòó kan fúnra wa ó ti jẹ́ sí báwọn àlàyé pọ̀ lábẹ́ àmọ́ àmọ́ kan mú sókí sókí nítorí àsìkò àmọ́ ká tó lọ bẹ́ẹ̀ níbi àyà tá a ti dúró nínú Suratul Kahf èyí tí ọlọ́run bá lè tọ́lá tó ń sọ fún wa nípa ànábì Zakariya. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كان برحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العزم مني واشتعل الرأس شيبا ولم أقم بدعائك ربي شكيا وإني خفت الموالي من ورائي وكانت مراتي عاكرا فأبني من لدنك وليا يردني ويرد من آل يعقوب واجعله ربي رضيا قالوا أبا أبا لك ولا أنصفوا nípa ànábì wa zakariya gẹ́gẹ́ bá a ti bẹ̀rẹ̀ rẹ̀ ṣáájú pẹ̀lú àwọn bàwátì òṣùwàrù àwọn tọ́nà ọba àlejò láti bẹ̀rẹ̀ súrà náà ti sọ ọ̀kan náà àwọn òrùfòrò mọ̀kọ́tọ́ ẹ̀ tó ṣe wípé nínú èdè lárúbáwá lárúbáwá ò lè sọ̀túnmọ̀ ọ̀rọ̀ náà tí lárúbáwá ti mọ̀rọ́ sọ tó ìyẹn là ń pè ní ìjáàzùn Qur'an nítorí ó dá wọn lágara kan sọrú ẹ̀ fún àtúbẹ̀. ọlọ́wọ́n bá àlejò ọlọ́wọ́ màmá sọrú ẹ̀ ni láti lè fi challenge wọn tó bẹ̀ẹ́ ti mọ̀rọ́ sọ tó ẹ̀ sọrú ẹ̀ ká gbọ́. ṣùgbọ́n láì ní dààmú ara wa gbogbo àwọn tó bá ti rí báyìí Ànábì sallallahu alaihi wasallam sọlọ ń sọ Al-Qur'ani gan nítí ó sọ ni wípé Allahu alam bí mo rọ́ọ̀dì ibi dáríkà ọlọ́run fún rẹ̀ lọ́mọ tó gbà lérò tó fi sọ orí ọ̀rọ̀ báyìí. akáràṣe ó lè ní nínú àwọn ìtumọ̀ kọ̀ọ̀kan tí ó máa jẹ́ ìbámu nínú ẹ̀lẹ́ ìka sọ ṣáájú nítorí nígbà alábáwá tí wọ́n ríra wọn páwọn làwọn sọ jù ọlọ́run fi ìyẹn wọn pé tí wọ́n lè sọ̀rọ̀ báyìí. ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun ni pé àwọn àyè tọ́lọ̀ náà ti sábà máa ń lò ó máa ń sábà fìdí ẹ̀ múlẹ̀ yìí pé ọ̀rọ̀ tí máa ń tẹ̀lé tí máa jẹ́ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀ ìyẹn ni ọ̀rọ̀ ọlọ́run ọba bíi kó ṣe pé ó fẹ́ sọ nípa kan tó pàtàkì tó yẹ ká rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ mú bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa àlùkò

ẹrù wa ṣíṣe ànábì wa Zakariya òun lọ́wọ́ bá àlejò ọlá ẹ̀sọ̀ fún wa níbí. ẹ̀rí pé àti kàánà ní dẹ̀fírì tó kọjá yìí pé ìdúná dá rọ́bà òní dá àní ọ̀fin ya nígbà tí ànábì wa Zakariya tó ń pe ọlọ́run ọba ní pẹ̀lú ohun tó rẹlẹ̀ ẹ̀rí ohun tó farabalẹ̀ kò máa pariwo tó tàbí sọ ma pé nínú ara ẹ̀kọ́ àdúrà nìyẹn kò sínú ṣe sí mùsùlùmí sọ ma pé ẹ ẹ pariwo ẹ ṣe hmm, kò sínú ṣe sí mùsùlùmí mùsùlùmí ìbáyà gbé fún wa sọ pé ẹ gbọ́ ẹ kò jáde nílé yìí gbogbo àti bá ti di àdúrà sí ní òjì agbádùn òkòwò rẹ̀ jẹ́ mùsùlùmí gbogbo ọtọ́ wa ìwà tó bá sì ní bẹ́ẹ̀ tó bá ń gbé níbì kan. tí wọ́n ń sọ pé àdúrà jíjẹ rẹ̀ ń tà wọ́n láàmú òun náà gbọ́dọ̀ rí i wípé àwọn yóò fẹ́ràn ọlọ́run kọ́dà àwọn fẹ́ràn ọlọ́run jù ọ̀gán torí pé àdúrà ò máa dẹni kejì láàmú wọn àti jí méjì àwọn èso wọn kí lóye wọn fi mọ kí lóye wọn fi àlá àlá àlá àlá kejì jí àwọn àdúgbò láàmú kò sí ní tí ọlọ́wọ́ bá rẹ báwọn ànábì ọlọ́run kò pé nìdá ánì ọ̀sùn yàn tí sóhun tó pa sókè tó yóò jẹ́ pẹ̀lú ìtẹríba fún ọlọ́wọ́ bá tó dá wa níbi ọlọ́wọ́ bá táwọn tó súnmọ́ wa ní òní ẹni tó tó wàá fún mi ìjòkó bíi àbáṣe ó àbáṣe ìjòkó lọ́rọ̀ yìí eléyìí kan asalaam eléyìí kan kọlu kéésì mi ní kéésì mi ní ọ̀rá yìí kéwò bẹ́ẹ̀ àbáṣe kan tó ń kọjá lọ́wọ́ ni ó pè ìtumọ̀ rẹ̀ náà nìyẹn ọlọ́run tó wà lọ́dọ̀ wa táwọn pariwo rẹ̀ tó bí ẹni tó wà ní bí ẹni tó wà lọ́nà pé jìn ọlọ́run bá wa ti sọ fún wa yìí pé. إذا سألك عبادي أني فإني قريب أي قريب ولا يقول قريب أي نقرأ لسوسما كاتو سيوكي آآ آآ أو قجابه دوما رنيه sísúnmọ́ yẹn kọjá abẹ́ ìfọ́nà sísúnmọ́ wa òsírò ohun tó rí pé òsírò èdè tó sọ tí ò gbọ́ kákálá pé káwọn náà tún láwọn ẹ̀kọ́ àdúrà tó ṣe máa téèyàn fi pè ọlọ́run. ẹ wo nínú àwọn ẹ̀kọ́ àdúrà ọ̀kan nìyẹn sáàmẹ́bí wa Zakariya tó ní ó pè ọlọ́run pẹ̀lú òun rẹlẹ̀ pẹ̀lú farabalẹ̀ pẹ̀lú kọfíyà láì máa fi hàn hàn láì máa sọ̀tọ̀kùsọ jáde nínú ọ̀rọ̀ nínú òṣè gbogbo ń farabalẹ̀ kára nẹ́bí Zakariya nínú àwọn ẹ̀kọ́ tàbí bẹ̀lọ́hún ọwá ní rọ́bì tẹ̀rí nínú àwọn orúkọ tọ́lọ̀ fẹ́rẹ́ jù ní ẹlẹ́wù dáadáa àwọn ànábì ọlọ́run tí wọ́n fẹ́ bẹ̀lọ́hún àní yàrọ́p ìdè ọlọ́run bá ní tẹ̀rí yàrọ́p kẹ́lìmọ̀ yẹn ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ láti dìbẹ̀ torí pé tùmọ̀ tó ní náà ó júwe ẹni gẹ́gẹ́ bíi pé èèyàn mẹ́rin tó dáa tí wọ́n ní rọ́p ìtumọ̀ rẹ̀ ni pé ìrọ̀bá tó ti ń lè ní bọ̀ láti jọ́ tó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí yẹn rọ́pù nìyẹn ìrọba tó ti ń ṣètọ́jú mi bọ̀ láti gbà sẹ́ni gan ọ̀mà láti tó gba àwọn ètò lè kópa lára bá mi láyé bí ọlọ́run bá tó ti ṣe kẹ́ni tó ti rè mí lórí ẹ̀ tó ti dáàbò bò mí tó jẹ́ kí nǹkan ṣe mí. àmì ìgbà tó sùn lóru kankan yín lè rìn kọjá wá mọ̀ rẹ̀ kò sì ní ta ọ́. ó lè rìn kọjá wá mọ̀ rẹ̀ bí òun ló sílẹ̀ sọ́lá gbàbẹ̀ lọ́tọ́ lọ́nà ọpọlọ ọjà sọ̀rọ̀ nù wọ́n bá gba ìwò owó rẹ̀ àbí géètì rọ̀ rẹ̀ géètì rọ̀ àwọn òmù rẹ̀ kò sí géètì kankan mẹ́ ó fìrì láti wọlé bó ṣe wù ẹ lọ́jà bá a ní àwọn èèyàn ló ń kálukú ní géètì fún èèyàn èèyàn ni ó ní géètì fún pé kéèyàn ọmọ wọlé àwọn èèyàn tó bá fẹ́ ṣe ìyà tó bá fẹ́ ṣe sùtá fún ọ mo ní ccn cc eh, kámẹ́rà ńlé cc kámẹ́rà wà nílé èèyàn ló lè rí kò lè rí atẹ́ kò lè rí invisible tó bá fẹ́ wọlé kò sì lè mú kankan yín lẹ̀ kò ní lọ kó kankan yín kan níbọ̀ ẹ eh, pápá kankan ọ̀ oh. ṣé kankan yín tó wọ́n tó jáde lára rẹ̀ kankan ara rẹ̀ kankan kankan yín tọ́lọ̀ máa fẹ́ fi ta ọ́ tó jáde lára rẹ̀ ọlọ́dà kò kò fọ́ọ̀sì kankan yín ta wá o kankan yín tá àgbà lérò kankan yín tọ́lọ́ òní o torí ìdí eléyìí àwọn ànábì ọlọ́run wọn abẹ náà pẹ̀lú orúkọ tọ́lọ́run ọba fẹ́ pẹ̀lú àwọn òròyìn tó fẹ́ wà ní rọ́pù ó kó ìtumọ̀ tó pọ̀ sínú rùbùbíyà ọlọ́run ni wọ́n ń lọ yẹn sábà sọ̀rọ̀ nípa rùbùbíyà ọlọ́run òun ni ìjẹ́wọ́ yáyá pọ́lọ̀ náà lọ́ba ìtumọ̀ rẹ̀ nìyẹn wọ́n lọ́ba o wọ́n ló ń ṣe jíjẹ múmu o wọn ló ń fún mi lálàáfíà o wọn ló ń dáàbò bò mí o wọn ló jẹ́ máa bẹ́ o gbogbo ẹ̀ ló kó sínú kẹ́lí mọ̀rọ́ bù mí ọlọ́run náà wàá fẹ́ràn rẹ̀ pọ̀ pé ẹni tí ń sọ jáde kì í sàforí ahọ́n lásán o tí nǹkan yẹn dé nínú ẹ̀mí ẹ̀ pé hàn mo jẹ́ wa ara mi á ń tààrọ̀ ìrẹ́ ni mi ò lẹ́lò míì mi ò ní nǹkan mi kọ́kọ̀ tí mo fẹ́ pè tójú ọ lọ á ń tààrọ̀ ọlọ́run náà máa fẹ́ púpọ̀ nínú ẹ̀kọ́ àdúrà yìí. يا رب آه ندعو لهم يا رب ندعو لهم رعني بقية inú ara ẹ̀kọ́ àdúrà òun nìyẹn kéde náà mú un máa bá bí máa bẹ lọ. ìrẹ́ ọlọ́wọ́ bá mi ìrẹ́ alákọ̀yà sí mi ìrẹ́ ọ̀gá mi ọba tó dá mi ọba tí ń ṣèjẹ mi ọba tí ń ṣe mi ọba tí ń ṣe mi ọba tí ń ṣe gbogbo mo fẹ́ pátá. ànábì zakariya fẹ́ràn ọba pẹ̀lú orúkọ náà ó ní arọ́ ìrọ̀rọ̀ ọba ìní wa nálẹ̀ adímúmi ní ẹ ọ̀rọ̀ ìní wa nálẹ̀ adímúmi ní èmi tí mo wà wájú rẹ̀ yìí egun mi ti lẹ ó ti kẹ egun mi ti lẹ egun mi ò lágbára mọ́ àwọn ọmọ ẹni tó ẹ níta ànábì zakari àlọ́mú o tó ń sọ̀rọ̀. ajá wo èéṣe tó fi jẹ́ pé egun lọ́dà kọ lára níta ànọ́gẹ́ nìyẹn. àwọn àbá mi torí wípé ntọ́lágbára jù nínú ara náà lé egun. ó ntọ́lágbára jù nínú ara ní kíni òun náà lé egun òun gan lọ́wọ́ sọ pé egun mi gan ti lẹ̀ nígbà tí egun bá ti di ntọ́lẹ̀ ẹ̀fẹ̀ àwọ̀ ńkọ́ kò ti gbónú iṣan ńkọ́ kò ti ṣe mọ́ omi ara ti ń bẹ́ẹ̀ lọ ẹ̀gẹ́ ńkọ́ ti sọ̀rọ̀ afúlọ́tù gbogbo òṣìṣẹ́ ló bó ti yẹ kó ṣiṣẹ́ mọ́ tí egun bá ti fi débi pé egun kan ti lẹ torí wípé gbogbo àwọn nǹkan yòókù yẹn ní sọ̀pláì tí egun náà fi lágbára ó ti wá ń sọ fún wa nìyẹn wípé gbogbo àwọn nǹkan yòókù wọ̀ ṣẹ́gẹ́rẹ́ jẹ̀mọ́ tẹ́ńkì mọ́tò bá kọsẹ́ kí mọ́tò ọmọ lọ́gbà náà tẹ́ńkì mọ́tò ó kọsẹ́ ẹ̀wà ẹ̀ yá máa lọ máa rìn lọ gbóyè lọ. bẹ́ńkì mọ́tò náà bá sì ta ẹ̀yọ táyà bẹ́ẹ̀ ni rìn lọ. mọ́tò la kẹ́ o kẹ́ ẹ̀ bóyá ó fò ẹ̀ àní mọ́tò tí wọ́n á nílò àṣọ àṣọ ojú ń lókè. ẹni kọ́ máa rìn lọ káàdì ẹni kò ṣe. bákan náà wà ní gbogbo ilé tá a sọ yẹn etí wa ń jẹ́ eegun yẹn òun gangan ní skeleton yẹn ẹgbẹ́ ń jìn lásán kalẹ̀ ẹ máa wọ̀ ọ́ lọ bí kẹ́ bá lọ ẹgbẹ́ jí àkalẹ̀ ẹ máa gbé yín lọ bí kẹ́ bá gbé yín lọ ẹ ní fẹ́ ń jìn ibi kan tó mọ́ bíà ibi kan wọ́n tè gbogbo àwọn akẹ́yọ̀ kò tí wọ́n so papọ̀ tó fi di mọ́tò tí ń gbé yín lọ bí tí ń gbé yín lọ ibi kan ni wọ́n tè wa ni ẹ. Zakariya ń pé ìní wá nílẹ̀ ádùnnú mi ní egun mi ti lẹ̀. ẹ wo tó lọ mú ọlọ mú egun kíkà lè mọ̀ ìpé hàn tí egun bá ti lè lẹ gbogbo ara yòókù náà ń fún mi bá bì áwòlá káwọn tiẹ̀ mọ́ lágbára kankan náà nígbà tí egun gangan bá ti lẹ̀ torí pé ibi tó lágbára jù ibi tí mo lágbára jù náà nínú ara náà nìyẹn. ẹ̀yin náà ma ọ wà ní ah làwọn ya ó lé egun wò ó lé egun láwọn yòókù lé ìtumọ̀ rẹ̀ ni yẹn ṣe o egun ń sọ gbogbo ara yòókù náà ń supply kẹ̀yẹ́ bó ti yẹ kó supply ẹwà ẹ̀gbọ́n ah gbogbo mi ti lẹ yẹn gan-an ni òun ni ara dúró òun ni gbogbo àwọn nǹkan yòókù ṣe àwọn Zakariya wa lọ tọ́ọ̀tì rẹ̀ yẹn ó wá ní ìní wá nílẹ̀ adéhùn ní ẹ̀rí àbáwa Ibn Nasir As-Sa'idi gbàtàwọn afẹ́ mú kẹ́lìmọ̀ yẹn jáde wọ́n ní ìfàlẹ̀ tí egun bá ti lẹ alẹ́bí uwa ìmáàdùn nìbàdàn ẹ̀rí ẹ́ eléyìí tó ṣe pé òun gan-an òpó fún ara eegun ní kíni eegun yẹn gan ni òpó fún ara tó bá yẹ ti lẹ ká lọ mọ̀ wípé dọ̀rúfà àgọ́yé rùú ìka mi tí ò so egbò ti lẹ̀ ńgbà náà ti egun wájú bí nílẹ̀. ẹ wo àwọn ànábì ọlọ́run ẹ wo ibi tó ti lọ mú ọ̀rọ̀. torí tí wọ́n máa ń sọ kẹ́lìmọ̀ kan àwọn onídìí lágbọ́ kẹ́lìmọ̀ kan onídìí lálà ó ní tìmọ̀tẹ́fẹ́ kó mẹ́ẹ̀. nǹkan tó máa tún lọ mi ti lẹ eégún ti lẹ bí ma tó lọ mú jáde kò fi ṣe pé káwọn lọ pé eégún lẹ lásán ó fi hàn yín pé ti lẹ o gbogbo ara a náà ti lẹ mi ò tẹ̀ ti jẹ́ mọ́ nínú ara tí bá ti lé lẹ. à ń sọ bẹ́ẹ̀ ó tóbi tẹ̀lé ó wàsálà wa kùsẹ̀ ibà nínú ta máa bí mọ̀ yí pé àgbádé òun náà tún lè wú erí ẹ̀rí àwọn alábáwá wọn a máa sọ pẹ̀lú wọn ní dẹ̀lílù dọ́yà wà ní tíbáwò àṣẹyìí abẹ́nìkan dẹ̀lílù dọ́ẹ́ wàlùkíbàrí àṣẹyìn ntí ọmọ atọ́ka ẹ̀kọ́ ẹ̀ lèyí ti ń darúgbó ara rẹ̀ ti ń rí kì díẹ̀ díẹ̀ òun ni ti ń wú ewé jáde. bákan náà wọ́n jẹ́ ká túmọ̀ yìí pé rọ̀túnlù lè mọ́ọ́tì wàrọ̀ ìdùnnú. wa nadhiruhu asaibu rasulul maut wa ra'iuhu ewu orí ara rẹ̀ a ti rí wa ìrírí àwọn kẹ̀kẹ́ ti jáde ikú ti ń kọ́ lẹ́tà náà lókítọ̀ ẹ̀kọ́ ẹ̀ máa ẹni ta ìwé lè dé o ẹ bá ti ẹrù o abẹ́lẹ́ o kọ́lọ̀ nǹkó já rẹ̀ ń gidi o kó sì jáde náà pẹ́. bákan náà ó sì tún jẹ́ adarí adarí tí ọmọ adarí ẹni torí kó wọ́n tó wọn náà ti rí pé wúndé ìdíje ọmọ palẹ̀ mọ́ náà yára darí ara ẹ̀ sí ibi máa darí ara rẹ síbi iṣẹ́ tọ́lọ́hún máa darí ara rẹ síbi tó ti lójú rí ọlọ́hún máa darí ara rẹ síbi tó ti rí ọ̀nà ọlọ́hún. wà nàdí ìrùkù ó sì tún máa kìlọ̀ fún ọ kalẹ̀ kọ́ máa sí ọ lọ́wọ́ níbi àwọn nǹkan tọ́lọ́hún ọba ọ̀fẹ́. abẹ́ nìkan ń sọ wípé wà á ṣàlà ra tuntun ìbá gbogbo orí mi ti ewu ti gba gbogbo orí mi ìrọ̀lọ́hún ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wàlámù akọ̀ǹbídùn àìkàrọ̀ bì í tẹ̀kí ìyá ọlọ́run pẹ̀lú pé mo ń bẹ̀ ọ́ mo mọ̀ yín pé mi ò ní fọwọ́ bólẹ̀ òfò ò ní jẹ́ tèmi orí bó ò ní jẹ́ tèmi pẹ̀lú pé mo ń bẹ̀ ọ́ àwọn àbá ni ayé láǹpẹ̀kún yárọ́pì tẹ̀rù dàní kọ̀ yí báyìí ó ní kí n káwọ̀ lè yí lóko. o ò ní jẹ́ ká ọwọ́ mi lófo èyí tí ń pè ọ́ tí ń pè ọ́ lé lórí yìí tí ń béèrè lọ́dọ̀ rẹ̀ yìí àwọn òfin fún mi. níbẹ̀ yẹn àwọn ẹ̀kọ́ àdúrà wà ń bẹ́ẹ̀. àkọ́kọ́ ta tọ́ka sí ni tó bẹ ọlọ́run ká bẹ ọlọ́run pẹ̀lú àwọn orúkọ tó tá a ti bẹ ọlọ́run. nínú àwọn orúkọ tó fẹ́ràn nínú àwọn òyìn tó fẹ́ràn. nínú àwọn orúkọ tọ́lọ̀ ọba àlejò ọlá fẹ́ káàbí bẹ́ẹ̀ lọ́wọ́ nìyẹn ìwà ni káwá lọ lè fà á kó gùn kẹwà ní ọ̀pá kìnnìkanni yá jálí jálí jálí jálí jẹ́ kàjàkàjàkàjàkàjàkàjà yá yá yílù kúnkúnkúnkúnkún bẹ́ẹ̀bẹ́ẹ̀bù à ẹ dákun eléwọ̀n lè jó kọ lọ́wọ́ ó pa àlìjẹ̀lú kan yóò jẹ́ sọ́lọ́n ló wá ń pè wọ́n àtẹ́lẹ́ tó ń pè wọ́n bá jáde sí ọ. nǹkan dàrú wọ́n kọ́ họ ọ̀họ̀ ti dẹ́ni tó ti sábà lọ tó bá jáde sí ọ pẹ̀lú pẹ̀lú jàláàlú rẹ̀ tó ń pè ó ọ̀họ̀ ẹ̀sìn máa lọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn náà wọ́n ó fún wọn níbi ní túbà tó tó máa tàn oúnjẹ òun nìyẹn àbí kí wọ́n ní ó ní àdúrà yẹn tó ṣe ti

eléyìí ní káyọ̀ náà lọ mà àwọn ẹ̀kọ́ àdúrà táwọn ní wọ́n bẹ lọ́nkọ̀ láwọn orúkọ ọlọ́wọ́ ba pẹ̀lú àwọn òròyìn ba bákan náà wọ́n sì júwe ara wọn níwájú ọlọ́run tó wọn jẹ́ nǹkankan ìgbà tó yẹn ti sọ pé egbò òun fi lẹ òun kò ságbára ní sísọ yẹn fún mi ò lágbára o kò mi wájú sọ̀rọ̀ àti àkàtúrì rẹ̀ àti ìwò lọ́lọ́ ní lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ìsọkúsọ ẹnu àwọn èèyàn tá a kàtúrì rẹ̀ àìbádóde tẹ́wádóde mùsùlùmí gbà ní ojú sì kì í pé àwọn náà mọ̀mọ́ dúpẹ́ tó fi ìsìláàmù mọ̀ ní fúnra rẹ̀ àti wáyé pé àwọn wọ̀nyí ni wọ́n kọ́ mọ kọ́kọ́ mọ̀ kí kó mọ̀ ìsìláàmù bẹ́ẹ̀ yẹn oníṣẹ́ ìsìláàmù pẹ̀lú ìsọkúsọ tẹ́lẹ̀ bí wọ́n sọ ah, ọlọ́run tó ọba ṣe àásùkọ ọba ti ṣe àásùkọ àfẹ́mọ́ hmm, tàbẹ́rì kan lórí àti bá

ìjàmọ̀ kankan o nǹkan ọba ti náà ló ṣe é ṣe o ọlọ́run mo pè ọ́ o dákun o mi ò lẹ́nu o kò sí bí mo fẹ́ lọ o mi ò lágbára kan o mi ò ní kankan o èyí ọba náà ń o dákun mi o bí o sọ́nà lọ́rùn ọlọ́run náà wó yẹn ọlọ́run ó rí náà ah, fẹ́ ó sì mọ̀ pé òun mi tó àwa mọ orúkọ ọlọ́run wa ti jẹ́ kọ́kọ́rọ̀ mẹ́ta wò á fún lọ́rùn ni wà á ti fún lọ́rùn tá a lè fẹ́ mú lọ́rùn ó jẹ́ wúlẹ̀ inú ilé rẹ̀ kọ́ fẹ́ fún lọ́rùn kọ́ bá jẹun àbí kọ́ bá jẹun àwọn èèyàn lọ lẹ́kọ̀ọ́ àdúrà fa ẹja lẹ́kọ̀ọ́ àdúrà bá ànẹ́bí ọlọ́run ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ bá ànẹ́bí Zakariya bó ṣe ń bẹ ọlọ́run èyí tó tóbi kan oníwáyé ní ó wá ń sọ ìdí tó fi ń bẹ lọ ìdọ́rọ́ ìní kíkùl màwáálì níwàrọ̀ yìí ọlọ́run mò ń páyà àwọn ẹni tó ṣe yí pé yóò pẹ́kù lẹ́yìn mi òun ni mò ń páyà mò ń páyà ẹni tó ṣe wípé tèmi ọ̀bá sí mẹ́ àwọn ẹni tí ó padà rólé ẹni tí ó rólé fún mi tí ń páyà tí ìdí ń bẹ ọ nìyẹn kéde pé torí nǹkankan ara àwọn ẹ̀kọ́ ni ẹ̀kọ́ kíni ó bẹ lọ́run lórí ọmọ ẹni ibi ni tí wọ́n ń sọ gáràdù tó ṣe ká mọ̀ pé torí kí láti bí mọ́ ìwọ́n ń sọ wọn náà tí wọ́n náà máa bẹ lọ́run wọn náà máa sọ tó torí ẹ̀ bẹ lọ́run lórí ìjà ọlọ́run dàpọ̀ òun lówó òun lówó ọlọ́run sáàtì kí owó rẹ fún fúnmi náà àti lọ fẹ́ẹ́ fi ṣe máa sọ́ńbẹ̀ náà fi ọlọ́run ní mo fẹ́ẹ́ fi ṣe náà ni mo fẹ́ẹ́ fi ṣe ọ́ ní èrè ọlọ́run mo fẹ́ẹ́ fi tọ́jú ẹbí ní èrè ọlọ́run sẹ́yìn pálọ̀ ló máa bẹ̀rẹ̀ o yọ̀gbọ́n a ọlọ́run oṣù owó wa pẹ́rẹ́ a máa gbà ń klọ̀ abẹ́rẹ́ ta kó bá ti sọ wà máa ìbẹ́rẹ́ mi sọ náà nìyẹn o a gbogbo klọ̀ tó alákùnrin ìwádàá wa nù a àwọn ọmọ ayé kéèyàn ṣe fàájì bá àwọn ọmọ ayé lọ rẹpẹtẹ kó o pàdé ẹgbẹ ẹkọ ọmọ mu ti lọ sí òun lọ́rùn à ọlọ́run jọ owó fún wa o nítorí òun fẹ́ fowó sí náà nìyẹn ṣùgbọ́n wọn náà èsì ṣe tẹ̀tàn ọlọ́run òkú ṣe tàn ó jò ó fún ilẹ̀ nínú ẹni rẹ bẹ́ẹ̀ ọmọ abẹ́ fún ìlọ náà àníṣe bùnmi láti rí fẹ́ sọmọ dáadáa fáwọn òkú tó bí ni ọlọ́run ọlọ́sí àánú ẹ̀ sí mi ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ nílẹ̀ sọ́nà wa lórí ẹ̀ bẹ́ẹ̀ mọ́sáàsì àdúgbò wa gbogbo gbàlá mọ́ bùkátà sí ìnáwó ọlọ́run náà sí ti béèrè kí n lè ṣe ọlọ́run rí àwọn olùkọ́ wa nígbà tí bá yí inú mi bàjẹ́ ni ọlọ́run mi kẹ́yìn náà kí n lè ní ipa tí níbi owó tó fún wa ẹ ẹ bẹ́ẹ̀ ni wọ́n fi wọn mùsàkàlàdì náà yẹn ṣe distributọ̀ kò yẹ ọ̀nà ta ni ọ̀nà Allah ni ọ̀nà gbogbo àwọn tó kó lé lọ́wọ́ distributọ̀ ni ọwọ́ nkẹ́ náà nìkan náà dàpọ̀ tèmi náà sí ní distributọ̀ rẹ pé àwọn tí ó ní kí n pé fún kí n lè máa pé fún wọn bá tì máa bẹ lọ́wọ́ nìyẹn kí n lè máa bẹ lọ́wọ́ owó lásán wò ọ máa bẹ lọ́wọ́ ó sì máa sọ tọ́ bẹ́ẹ̀ fi ọ̀n bẹ̀rẹ̀ ọ̀ lórí kẹta wọ́n lọ́wọ́ máa sọ ọ́ bẹ́ẹ̀ dídé wọ́n máa ronú rẹ̀ kalẹ̀ pé ọlọ́run gbogbo ti fẹ́ kórí rè ó sì máa bẹ̀rẹ̀ ọ̀ lórí ẹ̀ torí pé kéde àwọn ànábì ọlọ́run káájú bí wọ́n ti ń bẹ̀rẹ̀ ọ̀ lórí kẹta wọ́n máa bẹ̀rẹ̀ ọ̀ lórí lílo rẹ̀ náà ni ànábì Zakariya ń bẹ̀rẹ̀ ọ̀ lórí ọmọ tí wọ́n sọ fọ́nà pé ìrẹ́ ọlọ́run fàyín ní kírísítò mi ń wà rọ̀ yìí lẹ́yìn ìgbà tí n bá kú tán àwọn tí ó rò mi mò ń páyà. ìrẹ́ ọlọ́run bákan náà mo tún rántí ìyàwó mi wà káàmẹ́ tí mo rọ̀ àti àti rọ̀ ìyàwó mi ó mà ti ó lọ́dọ̀ wa ní ká ti di àgàn àti rà hmm? ìyàwó mi ti di àti rà ẹni tí yóò lérò yìí pé. ó lè bímọ rárá hmm? ìyàwó mi náà ti dàgbà ó ti bọ́ sásìkò gbò ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ fa abúlé mẹ́ladùn kàwálí yíya ọlọ́run o dákun wá fún mi ní wàlíyá ní ààyò rẹ ọlọ́run ẹ̀rí ọba bẹ lọ́run kí n abẹ́rẹ́ ìdákẹ́yìn bẹ́rẹ̀ ìdákọ́ dání o ọlọ́run náà ọlọ́run fẹ́ bẹ́ẹ̀.

lórí owó ti ná ó sì ná nàkúnà ó ná nàkúnà ó fowó sósì ó ma gbé lóṣó káàkiri ó sì ma ṣe tìlá ó máa mutí káàkiri ó máa ba jẹ́ ó ma tó pààyàn pẹ̀lú tó bá fi o tó ọ̀bẹ náà kọ́ fi kọ́ lọ́wọ́ ṣe ìkẹ́ rẹ̀ fún ọ kó wá tó kọ́ ọ̀ màá ná kó gbé olè àwọn ọlọ́run bẹ́ẹ̀ ló máa ń wọ́ máa ń yà lọ́lọ́run kọ́dà kódà kó wò tiẹ̀ lóyún láàárọ̀ kó sì bàjẹ́ lálẹ́ abẹ́rẹ́ ìjà kí wọ́n láǹfààní tó nígbà náà pé wọ́n sì jẹmọ́ owó kóhun náà sátiẹ̀ lóyún rí àti kóhun náà sátiẹ̀ bí ma kódà kó wo bí láàárọ̀ kó sì kú lálẹ́ wọ́n sátiẹ̀ sọ kóhun náà wọ́n sátiẹ̀ báríkà ẹ̀ báríkà o dàkú fún aláǹfààní tó nílẹ̀ o tó jèrè nu àbọ̀ sọ́ọ̀tì òun bí ní abájẹ́rẹ́ náà ah, ní fún ọlọ́run àìwò ah, wá ní báyìí láti jọ́ ìtòhun jẹ́ ń pè ọ́ kó bá jẹ́ fún un ní fún bẹ́ẹ̀ fún un náà kọ́ bá fẹ́ bẹ́ẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ lọ́hùn béèrè nǹkan tó dáa lọ́dọ̀ ọlọ́run torí pé ọlọ́run ọba yẹn ní tó pọ̀ jù tó wọ́n béèrè wọn lọ kò sì torí ẹ̀yìn kẹ́kẹ́ dáa torí àwa yìí ká ẹja bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹja lẹ́kọ̀ọ́ àdúrà ara àwọn ẹ̀kọ́ àdúrà nàbí ọlọ́run ni ìyẹn máa béèrè tó bá dáa lọ́dọ̀ ọlọ́run ni. bí wọ́n fi ọwọ́ bìà ẹni tó ń béèrè lọ́dọ̀ rẹ̀ sọ pọ́pẹ́ bó ṣe ń béèrè fún ọlọ́dà kò kọ́lé fún mi tó máa béèrè kó ṣe mọ́tò tó dáa fún ọ. ìtúnjọ́ kó máa fẹ́ràn àwọn ọmọ rẹ tó fún ọ bá ń ṣe wọ́n lọ́mọ olóríire láyé àtàlìfì àmọ́ bá ń ṣe wọ́n lọ́gàá kò sí tọkọ ọlọ́run bẹ́ẹ̀ gbogbo táà sọ yìí kó ṣe gbogbo ẹ̀ fún ọ kò sí ìjọba kúlú orí rẹ̀ lẹ́yìn kan wá sọ pé ẹ ṣe wàhálà rẹ pọ̀ gbọ́ nìkan ni ọ̀dọ̀ ọlọ́run láti béèrè ìbéèrè lọ́dọ̀ rẹ̀ èsì wọn ló lè kàn ọ́nà wọn ni mo lè kó fún mi kó ara wa nìkan nìkan náà ṣùgbọ́n lọ́wọ́ wa yìí ọ̀pọ̀ lọ́dọ̀ tiẹ̀ kéé dínkù tó ara wa kéé àwọn ẹni àkọ́kọ́ àwàlàkó wà á kírọ̀kó ínsàkó wà jìnnàkó ẹni àkọ́kọ́ ọnu yín ó fi dórí ẹni ìgbẹ̀yìn èèyàn nu yá àdìjànú nu yín kánú àlàáfọ̀ ẹ̀yìndé wá gbogbo wá dúró sórí ilẹ̀ kan tó tó báyìí ó kálukú wá ń béèrè lọ́dọ̀ ọlọ́run bá ọlọ́run ò ní fẹ́ ọlọ́run ṣe ìjọba yìí fẹ́ mi èmi fẹ́ kọ́lé mi ọlọ́run kọ́dà èmi tó fẹ́ kọ́ ẹ́sítéètì ẹ èmi tó fẹ́ kọ́ kẹ́míkà gbogbo tó wù kọ́ fẹ́ kò sí kọ́ńtì tó fẹ́ dé láyé kò fẹ́ kílè ní ọwà bẹ́ẹ̀ fẹ́ tó irúlé lálá sì ní fẹ́ gbogbo tó ń kálukú béèrè yẹn kọ́nà wá ti tó ń kálukú fún un lẹ́ẹ̀kan náà hmm? àrẹ́bí ni gbogbo tó kún fún wa bá ti pọ̀ tó yẹn níta filibahar káàkì ìdí abẹ́rẹ́ káàkì wọnú ibùdó ńláńlá tẹwárí ògbé jáde omi kékeré tọ́kàn di abẹ́rẹ́ o òun náà ló gbé fún gbogbo wa pátá tó oore tó lọ́dọ̀ ẹ dákun tẹ́lẹ̀ wa ìwà nǹkan lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó nǹkan nǹkan tó wà ń bẹ̀ bàbí ò sí nǹkan kan ó kẹ̀jẹ́ pé nítorí yàtọ̀ sọ́dọ̀ tiwa ni wípé tí wọ́n bá kó nǹkan sínú tó ọ̀tọ́ wa bẹ́ẹ̀ yìí tó bá pẹ́ yọ bàjẹ́ tọ̀dọ̀ ọlọ́run ebe kì í ṣe é pé lápòjú ẹni tó kó nǹkan sínú tó ọ̀tọ́ pọ̀ ń bẹ́ẹ̀ bá bùbà àpọ̀yẹ fún báwọn náà lẹ́rù àti pé fáwọn èèyàn. pàápàá jùlọ tóun tẹ̀ túmọ̀ kó lè bàjẹ́ lọ́dọ̀ tó òun náà bẹ́ẹ̀ pé fáwọn èèyàn kọ́ ló bàjẹ́. àbẹ́ẹ̀kọ́ ni mélòó ló lè jẹ kì í tó ìdí eléyìí ẹ já béèrè tó wà lọ́dọ̀ náà ẹ sì já béèrè tó yẹjú ẹ já béèrè ọmọ dáadáa ànábì wa Zakariya ń béèrè lọ́dọ̀ ọlọ́run pé ìrẹ́ ọlọ́run bá fàábólì mi ńlá dùn ká wálé yá ọmọ sàn ọmọ rẹ òun ni ó fún mi àwọn àfa onímọ̀ tí àfa wa ẹ̀sìn nasir àtẹ̀ẹ̀dí àwọn ní wìláyà ń béèrè ń yẹn wọn lọ náà ní wìláyà tó díì abẹ́rẹ́ gan wìláyà tó díì ẹni tí ó jẹ́ wálí ẹni tí ó jẹ́ ẹni tí ó lè mójútó àlámọ̀ yọ̀rọ̀ ẹ̀sùn abẹ́rẹ́ gan ẹni tí ó mọ pàtàkì ẹ̀sùn wàmíra tó nùbú wá tí ó sì jẹ́ ẹni tí máa jẹ ogún tán kí ni ọ̀wà jẹ lógún yóò jẹ ogún ìjànẹ́bí ọlọ́run tí mo jẹ́ òun náà jànẹ́bí ọlọ́run yóò sì gbógun mímà yóò sì gbógun ìlò mímà abẹ́rẹ́ lọ kéde pé lé lòun béèrè pé wàá gbógun lé o kéde pé gbógun mọ́tò àní jànẹ́bí ọlọ́run iṣẹ́ ọlọ́run tó wò ó ṣe yìí kó lè gbógun rẹ̀ lọ́wọ́ abẹ́rẹ́ ẹgbẹ́ bó jẹ́ pé lẹ́ni náà nífẹ̀ẹ́ ẹ̀ńtọ́ jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ bàbá bí ma mẹ́rin àti márùn bóyá ìjọba ẹ̀wù jù mí káyà kí méjì náà jẹ́bẹ̀ẹ́ dúkú dọ́kítọ̀ ó kéré jù mẹ́. ẹ̀yin ọjẹ́ lọ́yà abẹ́rẹ́ dá. nítorí náà máa ṣe ni wípé bíi kóun náà ní nínú ọmọ àwọn ìjọba náà jẹ́ lọ́yà. àwọn ànábì ọlọ́run náà àwọn náà fojú kòkòrò wípé báwọn náà bá ní lọ́mọ ó tà ànábì ọlọ́run. àwọn àbá ní nínú hikima tí ń bẹ ọla tọ́lọ́wọ́ òfin pé káànẹ́bí sallallahu alaihi wasallam kọ́mọkùnrin kẹ́kọ́ sẹ́kù lójú rẹ̀ nù. ìtorí pé òun náà máa sojú kó kòdòkó káwọn máa káyílẹ̀ náà tó gbé ànẹ́bí ọlọ́run ọlọ́run sì ní kọ́sá rẹ̀. àwọn àbá ó ṣe nínú hikima sọ́wọ́ nìyẹn kì í anabi ọlọ́run anabi zakariya nínú ẹ̀kọ́ àdúrà òun ni wípé ó ń sọ wípé yẹrí tún ni ẹni tí ń béèrè tí mo ní yọ lè jẹ́ alámòjútó ọ̀rọ̀ ẹ̀sìn tí ó jẹ́ ọmọ rẹ tí ó jẹ́ ọmọ tó yẹjú tí ò ní jẹ́ pápá ńlá bí ọmọ kò ní jẹ́ ọmọ bàjẹ́ ń àwọn tí ń da ayé láàmú iná ẹnìkan ló bí wọn abẹ́rẹ́ kan àwọn kan ló bí àwọn náà bóun náà sunrun ẹ̀ bówo ló ti wáyé gbogbo eléyìí náà bẹ́ẹ̀ nù tí wọ́n sá papọ̀ mọ́ o bó tilẹ̀ jẹ́ sí pé bí wọ́n bá wá parí gbogbo ẹ̀ náà ọlọ́wọ́ bá àlejò ara wọn sì ní ìsàdánwò ọlọ́run ti bí yóò ó ti fi hàn alátara ànábì lóhùn ànábì ọlọ́run ànábì lóhùn ó sì di ọma tó ṣe yí pé kò gbọ́dọ̀ sí lẹ́nu ó parẹ́ pẹ̀lú àwọn tó parẹ́ yìí. èyí làwọn ti sọ báwọn ọmọ wa yìí pé bàbá rẹ ọ jẹ́ ni ọlọ́run ìyá rẹ̀ jẹ́ ni ọlọ́run ó náà ọba gbọ́ tọ́ba ti gbọ́ lọ kàtà ní òwò ọba ti kàtà ní òwò ọmọ ọmọ ní òwò jáde. lórí ìdí eléyìí ọlá ó fún wa nípa wa Zakariya Zakariya yí pé ẹrí e, ọmọ tí mò ń ọmọ tí ó jogún mi tó mi ní àlè àkúù tí ó sì jogun lé àwọn ará nẹ́bí ọ̀yàkú ìrẹ́ ó ń sọ fún wa ìpìlẹ̀ baba ńlá baba wọn nìyẹn. wájà ni rọ́bì rọ́bì yíya rọ́bì ìyá ọlọ́run bá mi wọ̀jà á lè rọ̀bì yíya ayé màrọ̀bì yíya ọlọ́run ọmọ tó yọnu sí ọmọ tí wọn fún bá ti ń ṣe yín á à ṣàì bẹ́ẹ̀ gbogbo tí bá ti ń ṣe tí ọmọ bọ́ sáko yọnu ìrọ̀mọ bẹ́ẹ̀ ni mo béèrè lọ́dọ̀ ọ̀yọ́ lọ́wọ́. ọlọ́run níbi tá a dé yìí àwa náà fẹ́ ìròyìn ọlọ́run gbogbo ètò ti ṣe fún wa ní ọmọ ọlọ́ba wa sí wọn lọ́mọ àdùnnú o má ọmọ fún o má sì wọn ní bànújẹ́ ọmọ fún wa láyé ń bí àtijọ́ gbọdọ̀ tí wọ́n ní ọmọ ni wa náà ọlọ́run sí àwọn náà bẹ́ẹ̀ tí wọ́n ní ọmọ ni má sì wọn ọmọ gbogbo àyè bá a sọ di ìdùnnú ìrámọ̀tì yá àhámọ̀rọ̀ lẹ́yìn. jama nítorí àsìkò wa àwa ní nínú àwọn ẹ̀kọ́ àdúrà èyí tí áyà yìí tọ́ka sí nípa bá a ṣe bẹ́ẹ̀ lọ́hùn òun lélẹ́yìí tó tẹ̀lé sápàdà tó máa tẹ̀síwájú ńbẹ̀ òun ni ibi tí ọlọ́mọ bá yẹn sọ láti wá ń dá Zakariya lóhùn láti gbàdúrà ẹ̀. tábà wá lọ wò ó nínú àwọn ẹ̀kọ́ àdúrà a sọ fúnra wa a díẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ náà tádùá ẹni tí gbà àǹtá aláma rọ́tàlá àǹbíyá wal mursalin wal awliya salihin kálọ̀ mọ̀ àwọn ànábì ọlọ́run ṣáájú àwọn òjíṣẹ́ ọlọ́run ká nípa àtàn ọ̀kan lè ká ń lọ́wọ́ yìí wọn. ìdá àrọ́dún ìsìnkàndọ́ àájà tí wọ́n bá gbèrò pé wọ́n fẹ́ bùkátà kan lọ́dọ̀ ọlọ́run ọba lọ́dọ̀ ọlọ́run ọba wọn báwo ni wọ́n ti ṣe kẹ́ni báwo ni wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀hún á rí i pé wọ́n máa yára láti lọ bẹ̀rẹ̀ ọ̀hún ní kíákíá. ẹ wà nẹ́lùwà Ibrahim lápẹ́júwe anẹ́lùwà Ibrahim gbàtọ́ wọn náà fẹ́ bẹ̀rẹ̀ ọ̀hún níjọ́ kìnìún àná ó ní. الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفيني والذي يميتني ثم يحييني والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين أولي الفوق ọlọ́run báyìí wọ́n lọ dá mi wọ́n náà lọ fọ́ọ̀nà mọ̀ mi wọ́n ló ń ṣe jẹ́ ẹ̀mú mi wọ́n náà ló ń fún mi ní mímu. bákan náà ìwọ ọlọ́run báyìí ti bá tọ́ bá rẹ̀ mi ti bá ṣàìsàn wọ́n náà ló wò mí sàn wọn náà ọba yìí náà lọ pa mí wọn náà ló tún yé mi padà ìdán náà ọba yìí náà lè ní fọkàn balẹ̀ sí kó tún forí jìnnìbi àwọn àti jìnnìbi ìjọba àti kìámù ẹ̀rù lè ba wọ́n ba ba tán wọ́n wà bùkátà àwọn gbà náà ẹ wọ àwọn ẹ̀yìn kọ́kọ́ yin ọlọ́wọ́n ṣáájú báwọn náà fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àná ìgbà wẹ́n náà ẹwùrẹ́ náà ẹwùrẹ́ bóun ti jẹ náà lẹ́yìn ìgbà náà ni rọ́ọ̀pì ìrọ́lọ́ mu kù o abùlí ọkùnmá ń wà ẹsẹ̀ ní ìdìsọ̀rọ̀ hẹ́ẹ̀ dákò fún mi ní ọgbọ́n fún mi ní màmàlù kó sì jẹ́mi náà jẹ́ kan náà ẹni ọlọ́run kàìbí náà kún àwọn ẹni rè alẹ́ lè sáànà tó ní ọlọ́run dákun sínú àwọn kódà wàjà alimi wà fi jẹnẹ ti nàyè sínú sàn àti ojú fún àlùjẹnẹ wà fírílẹ àdú tó ti forí bí bàbá mi torí pé ìnà òkà ẹnìmí náà dọ̀ọ̀lẹ́ yìí nínú àwọn ẹni tó ń kò lọ́wọ́ àlọ́wọ́lọ́wọ́ wà á tó sì ní bá ẹ̀rí gbogbo a nẹ́bí ìwà Ibrahim ń ṣe pátá gbogbo ẹ̀ lọ́gbà pátá àfẹ́yọ̀ kan torí pé kẹ́lẹ́ torí pé kéde mi torí pé kéde ìtọ́jẹ́ náà lọ́wọ́ gbogbo àyẹ̀ torí di eléyìí ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn kámágbára lásìkò púpọ̀ àwọn ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì káyà kó nàmúkólé sọ ń rọ́ ìbá ń rọ́ ìbá ń lè là ń sí à ń bẹ èyí ó fàdúrà yẹn tọkàntọkàn èyí ó sì rí fojú kòkòrò nǹkan ń fẹ́ ó ó sì yẹpẹrẹ ara rẹ fọlọ́run hmm? gẹ́gẹ́ bọ́lá wọn bá àdìsọ láti tó jọ bẹ́ẹ̀ náà rẹ̀ kúránì pé iná òkánú gáre òun àfi lẹ́kọ̀ọ́rọ́t wọ̀yẹ̀dì òun náà rọ́bà bá ń wọ̀rábà wọ̀kánú lànà kọ́sì ẹ̀yìn. ọlọ́run tí wọ́n bá ń bẹ̀ wá wọ́n máa sáré wá sọ́dọ̀ àwọn ọlọ́run ọba níbi kí wọ́n wá oore wọ́n sì máa kù wá mẹ́sàn-án mẹ́wàá wọ́n sì máa sojú òkòrò tí wọ́n wá wọ́n sì tún máa bẹ̀rù wọ́n sì tún máa páyà wọ́n ọba abẹ́rẹ́ torí di eléyìí nínú nǹkan tó lọ́wọ́ bá àlejò ọlá tí mo fi gbàdúrà ẹ̀ nù. ẹlẹ́ẹ̀kẹta òun ni kó ṣe wípé kéèyàn máa bẹ lọ́wọ́ ba ní ìbẹ̀ lọ́wọ́ pé yóò ní azmo yóò ní pinnu lórí ẹ̀ èyí máa ń sàdúrà fẹ́ràn pé ah, sísà tó bá wọ lọ́wọ́ tó ti ẹ̀ ṣe fún wa èyàn bẹ lọ́wọ́ alẹ́ bí ní ojú kò mọ àwọn tó mú inú nàbẹ̀ ìjàmbá ẹ máa bẹ lọ́wọ́ tẹ̀sí màmá dájú kọ́ lọ́wọ́ gbàdúrà yìí. ẹ máa bẹ ọlọ́wọ́n bá ẹ sì máa màdájú bó ṣe kíni yóò gbàdúrà yín. ẹlẹ́ẹ̀kẹrin kéèyàn jẹ́ kí ìran kan yàn sọ́dọ̀ ọlọ́wọ́n bá kó le kéèyàn má já kàn ìyẹn tí ń bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdúrà wò fi gbà rárá. àrẹ́bí ni ìsàjábòlẹ̀ áàdì fún ájá gbàdúrà yín obìnrin nínú ẹ̀kọ́ àdúrà ni pé èèyàn máa wo má dùà bákan náà bí ẹ bá ti ń ṣàdúrà wọn má jẹ ká ara rẹ nìkan náà máa ṣàdúrà fún bẹ́ẹ̀ náà wọn bá àwọn mòmìnir náà wọn ṣe fúrìlì jẹnbítà wà lílé mọmìnir náà wà lílé mọmìnir náà àfi Ọlọ́run bá ní máa béèrè àforíjì fún rẹ kò sì máa béèrè àforíjì fún àwọn mòmìnir náà lọ́kùnrin àti lóbìnrin bákan náà bí ẹ àríkà náà wà Yunus wọn ní fanadá fídùn máa nínú òkùnkùn tó wà alá ìlà àhìlà àn ìtọ́kọ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mo gbà kókò sọ̀bà kẹlẹ́ ìrẹ̀ lọ. á jẹ wọn pé ọlọ́run bá yọbọ kan tuntun ni nínú ẹ̀kọ́ àdúrà ìfáwùrú sírán fàlàyé sùnáwùrú bẹ́ẹ̀ ọ̀mọ́ ìyùnàjì wọn ká bẹ ọlọ́run ọba pẹ̀lú ohun tó rẹlẹ̀ orí ìtàkùn lẹ́ẹ̀kan ẹ̀rí kódà ká tó bẹ ebi wọn ba kò tàdọ́rọ̀ án wà kó fìyà ẹbẹ náà ba pẹ̀lú rẹ̀ ra yín lẹ̀ kó tó máa jẹ́ kínní ní kọ̀kọ̀ ìlẹ̀yà bí bí lóru ìyẹn wọn bẹ̀ lọ́run lóru hmm? wọn tá a bá ń bẹ̀ lọ́wọ́ bá nínú ẹ̀kọ́ ẹ̀ wọn ni kò tá wo má ìrẹ́ra ẹni lẹ̀ yẹn ìyẹpẹrẹ ara wa fọlọ́run pàjẹ́ ìtẹ̀kan bákan náà wọn bá ti ń bẹ̀ ọlọ́run yóò máa jẹ́ pé pẹ̀lú àwọn àròyìn tó dáa láàmú á sì jẹ́ kó ṣe pé àwọn àdúrà tá à ń ṣe yìí ó jẹ́ àdúrà tó jẹ́ ìbámu nílànà tọ́lọ́ àti tànẹ́rì bá a tó ń bẹ̀ lọ́wọ́ wọ́n fi yàrá èjì ká gbọ́ wọ́n tó fi yàrá bẹ̀ lọ́wọ́ nínú àwọn ẹ̀kọ́ àdúrà ni kó ṣe páyì tá a ti bẹ̀ lọ́wọ́ kó já àyè tó pa sófo kúrò níbi gbogbo àwọn kan tó lè mọ kó àìrújú bá ẹ̀mí wa bákan náà wọ́n sì já àwọn nǹkan tọ́lọ́wọ́ bá àlejò lá mo rò pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àwọn ẹ̀kọ́ àjọ àná pẹ̀lú gbọ́dọ̀ wọn bá àdé tọ́lá àwọn máa tẹ̀síwájú tẹ̀síwájú suratul ká àti suratul suratul kẹ́yẹ suratul Maryam eléyìí tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ abẹ́rẹ́ wọn bá àdé tọ́lá kọ́lọ́ wọn bá àdé tọ́lá tó ti ká tó ju ọ̀la lọ nígbà táwọn ẹbí Zakariya tó bẹ lọ́hùn pẹ̀lú gbogbo àwọn ẹ̀kọ́ àjọ àwọn yìí kí lè sì tọ́lọ́ wọn bá kún tọ́lọ́ wọn gbàdúrà rẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ ọ̀la láàmà máa طاول الله في الدعوات وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته